Baba kan náà jáde bàbá yẹn ti bóra tán báyìí bàbá tó já sí wípé ọ̀rọ̀ tẹ̀ ń sọ tó yẹ pé fídíò tẹ̀ ń ṣe àwọn one thousand tó bá wọn one thousand bá ń wò yín àwọn nine hundred and fifty ní gbé yín ṣépè ẹ̀yin baba tẹ́ torí ń tẹ́ fẹ́ jẹ láyé tẹ́ ń bá dọ̀la àwọn ọmọ yín jẹ́ tí gbòó bá fún wa lọ́dà ká jáde fún yín ẹ mọ̀ bọ́ ilẹ̀kẹ̀ sílé ni ẹ nílé wọ̀ mọ́ wàláyà àṣírí tí ń bẹ lọ́wọ́ fúlàní yorùbá ò ní ẹ̀ ń kó lẹ́kẹ̀ sọ́rùn ẹ ti bóra tán ẹ wá ń sọ̀rọ̀ tó yẹ ká máa bá lọ́nu ọmọ kéékèèké òun la wá ń bá lẹ́nu ẹ̀yìn àgbàlagbà ibi tó yẹ ká ti rí ọgbọ́n awárágọ̀ níbẹ̀ ẹ̀yin bàbá wa tó yẹ ká máa wò lárìkọ́ṣe àwa ń wò yín níwò pé ṣàgbàlagbà dẹni ilé báyìí ẹjọ́ ẹ̀yin bàbá ọmọdé yẹ má sọ̀rẹ́ńdà fún yín kẹ́ ẹ take over ẹ máa ṣe nǹkan yín lọ ẹ take over ẹ máa ṣe nǹkan yín lọ gbogbo àwọn ọ̀dọ́ tẹ́ ń jáde nínú OPC lónìí tóníkálukú náà kàn bẹ́ jáde tẹ́ kàn bẹ́ jáde hmm, àánú yín ṣe mí fúlàní múra ogun ẹ̀yin múra ẹjọ́ lórí social media ẹ̀yin ṣí ọ̀tẹ̀ kiri lórí social media ìgbòho ló yẹ kẹ́ ẹ máa dojú ìjà kọ àwa tá à ń fọmọdé ẹ mọ ẹ ò lẹ́mìí wa inú ká sọ ọ̀rọ̀ gbogbo ẹ̀yin bàbá tẹ̀ ń jáde tẹ̀ ń jáde fọ́mọ Adéyẹmọ lásìkò yìí tẹ́ ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa ọmọ Adéyẹmọ gbogbo ẹ̀yin bàbá yìí nígbà níbo lẹ wà nígbà táwa nígbà ojú náà nígbà táwa ń face everything lórí social media yìí bó lẹ wà ibo lè gbogbo ẹ̀yin bàbá yìí wà nígbà tí àwa ń jáde tán dáadáa tá à ń jáde láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tójú ogun lé ibo lẹ́wà lórí social media yìí àmọ́ gbà tọ́mọ adéyẹmọ dé ni gbogbo yín wá jáde wọ́n fún yín ní ọ́dà pé kẹ́ jáde kẹ́ wá máa sọ̀rọ̀ àtẹni tó mọ̀rọ̀ sọ nínú yín àtẹni tí ó mọ̀rọ̀ sọ. So gbogbo yín wá jáde lórí social media ẹ wá bẹ̀rẹ̀ sí ní sọ kátikàti ẹ wá bẹ̀rẹ̀ sí ní sọ mọ̀nàmọ̀nà gbogbo ẹ̀yin bàbá yìí gbàgbé ipe ibi tọmọ ibi tágbàlagbà bá wà lọmọ kéèké ti ń bà bàbá kan jáde lánàá àdàgbà mọ́ dánú onígbòho wá gbẹ nìkan lẹ̀ níbi kan jọ kan bí abìkan lópin àbí tàbí wọ́n gbẹ nìkan lẹ̀ òun ní kan dè mọ́lẹ̀ òun ní kí wọ́n mú mọ́lẹ̀ Ìgbòho ṣàkókòlè ó mojú òun dáadáa mú àwò báyìí igi tá a bá fojú di ó lè gbé ní ṣubú ọmọ tẹ ẹ ti jọ pàdé láti bí ogún ọdún tó bá tún bá pàdé mọ́ fojú di mọ́ ó lè ti jù ẹ́ lọ nínú ayé bàbá kan náà jáde bàbá yẹn ti bóra tán báyìí bàbá tó já sí wípé ọ̀rọ̀ tẹ̀ ń sọ tó yẹ pé fídíò tẹ̀ ń ṣe àwọn one thousand tó bá wọn one thousand bá ń wò yín àwọn nine hundred and fifty ní gbé yín ṣépè ẹ̀yin bàbá tẹ́ ẹ torí ń tẹ́ ẹ fẹ́ jẹ láyé tẹ́ ń bá dọ̀la àwọn ọmọ yín jẹ́ tẹ́ ẹ wá ń sọ̀rọ̀ mọ̀nàmọ̀nàmọ̀nà tẹ́ ẹ ń sọ̀rọ̀ kògbékògbé sọ́madé ẹ mọ́ ẹ má wọ̀rì gbogbo yín lẹ máa padà rí ṣe bí ẹ̀fọ́ ilé tiwa kì í hùn wá ni. gbogbo yín máa padà káṣọ ogun sọ́run ẹ máa padà fèsì ogun. ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ ká dada pẹ̀sùn kan máa ṣàyẹ̀sì kò sí ẹni kí wọ́n mọ jáde wọn ò tí ì pọ̀ tó wọn ò tí ì pọ̀ tó lórí ọmọ Adéyẹmọ ẹ jẹ́ kí wọ́n jáde sí dáadáa o ẹ jẹ́ kí wọ́n jáde kọ́ máa bọ̀ sí wọn ò tí pọ̀ tó o gbogbo lẹ́tà táwọn náà ń kọ́ lẹ̀yìn ọmọ wọn ò kà á dédé lẹ́tà tó máa Adéyẹmọ kọ sílẹ̀ yẹ ọmọ àrọmọdọ́mọ ẹ̀ ni wọ́n máa kà títí ayérayé ṣé báwa ń kà lọ́wọ́ ń sìn àwọn ọmọ wa náà tún kà á gbogbo ẹ̀yin bàbá tẹ̀ ń jáde yẹn náà gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń sọ ọ́ lẹ̀ yẹ àwọn ọmọ yóò padà gbọ́ àwọn ọmọ yóò padà kà á gbogbo àwọn Fúlàní ń wọlé sí Nàìjíríà wọ́n ń wọlé sílẹ̀ Yorùbá níjọ níjọ àwọn Fúlàní ń wọlé sílẹ̀ Yorùbá nísọ̀rí nísọ̀rí àwọn fúlàní láyà wọn ń jáde sórí social media wọn ń lérí sí ilẹ̀ yorùbá wọn ń lérí sọmọ adéyẹmọ kàkà kí ẹ jẹ́ ká jókòó ká ronú káwò pé ikú tó máa ń pa ikú tó ń pojú gbà ẹni òwe ní pa fún ni gbogbo yín wá fèsì ọmọ adéyẹmọ ẹ wá bẹ̀rẹ̀ sí ní bu ẹ ń sọ̀rọ̀ kò gbé kò gbé sí láti fi já wa lẹ bẹ́ẹ̀ sì ni àwọn fúlàní múra ogun ẹ̀yin múra ọ̀tẹ̀ ojoojúmọ́ náà àwọn fúlàní múra ogun ẹ̀yin ọmọ yorùbá ẹ̀ múra ọ̀tẹ̀ ẹ̀ múra kéèta ó mọ̀ ṣe o mo mọ̀ ṣe mo mọ̀ ṣe inú èdè yà láyé tí mo wá o kò jẹ́ kọ́ lọ dá mi sínú yorùbá mo wo fídíò kan àwọn ọmọ fúlàní dẹ̀ lọ́ọ́ rẹ ọ̀tá àbọn ta ló ń fẹ́ fi pa. àwọn fúlàní múra ogun ní gbogbo ojoojúmọ́ wọ́n wá ṣe fídíò kan wọ́n tún wá wọ́n pòsì ẹ̀ ní wọ́n wá ń rẹ ọta àbọn ọta ìbọn wọ́n rẹ wọ́n rẹ sínú epo wọ́n rẹ ọta àbọn ọlọ́lọ́mọrú kan ọlọ́lọ́mọrú kan tí wọ́n ti dà sínú àwọn epo yẹn wọ́n wá ń rẹ ọta àbọn síbẹ̀ wọ́n tún wá ń fídíò ẹ̀ wọ́n rẹ ọta àbọn pẹ̀lú oògùn taná fẹ́ fi bájà taná fẹ́ fi kojú wọ́n ṣe gbogbo àwọn ètò sílẹ̀ torí ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń bìlíìfù pé ẹ lóògùn wọ́n ṣe gbogbo àwọn nǹkan yín sílẹ̀ nítorí pé wọ́n rí pé ẹ lérí pé ẹ lóògùn ẹ má sì já tanra wa ẹ já bára wa sọ reality wàláìtàláì súnmọ́bí láìláàzìm Yorùbá ò lóògùn tó Fúlàní. yorùbá ò lóògùn tó fúlàní ẹ gbàgbé ẹ fúlàní ní àṣírí lọ́wọ́ fúlàní ní àṣírí tó ń jẹ lọ́wọ́ mo ti bá wọn ṣe rí mo ti bá wọn rìn rí mo ti ní wọn lọ́rẹ̀ẹ́ rí mo ti bá wọn ṣe rí mo ti bá wọn jẹ mo ti bá wọn mu rí mo ní wọn lọ́rẹ̀ẹ́ rí wàláyà àṣírí tí ń bẹ lọ́wọ́ fúlàní yorùbá ò ní ẹ gbàgbé ẹ fúlàní ò lóṣù léṣù tí wọ́n bọ o fúlàní ò ní Ṣàngó ọ̀ lọ́bàtálá o wọn ò ní nǹkan kan míì tí wọ́n ṣe o bọ́ nínú àṣírí kundi tó bá ń wá àṣírí tó ń jẹ́ lọ́sọ́dọ̀ fúlàní èmi ti bá wọn ṣe dáadáa mo ti gbàṣírí lọ́wọ́ fúlàní rí dáadáa tó jẹ́ kọ̀fà àwọn fúlàní wá ń rẹ ọta àbọn pẹ̀lú oògùn wọ́n ń rẹ nítorí ẹ̀yin yorùbá tẹ̀ ń wúra yín níwo pẹ̀lú oògùn wọ́n múra ogun sílẹ̀ kó ló kan yún fúlàní pẹ̀lú pé kó kó aṣọ ògùn sọ́rùn kò sí ní tó kan fúlàní ẹ má jà tara wa tí fúlàní ò bá de oúnjẹ pàápàá tẹ́ ẹ bá pàdé fúlàní ẹ mọ̀ kọkùnrin ni ẹ gbàgbé ẹ fúlàní tí wọ́n ṣoògùn tó ṣe nǹkan sára màálù tí wọ́n sì ń yin màálù níbọn tíbọn ò sì ran màálù ẹ gbọ́ wọ́n ṣe oògùn sára màálù wọ́n sì ń yin màálù níbọn ní ak forty seven kò sì wọ ara màálù ṣe ò pa àwọn fúlàní ń ba yín ṣàwàdà ni ẹjọ́ tí fúlàní bá fẹ́ gbalẹ̀ ẹjọ́ gbalẹ̀ tó bá fẹ́ gbà ó kọ́ ṣàtìmọ́ délé bàbá mi káàbọ̀ tó ìgboro nílé dáàdì mi wà kọ́ tiẹ̀ tuntun fún àwọn máa jẹ̀dé gbòòrò wọn tiẹ̀ lè jẹ̀dé gbòòrò. gbogbo ilẹ̀ baba ńlá baba yín tó bá fẹ́ gbẹ̀jẹ̀ fúlàní ó gbà á ẹ̀yin lẹ nílẹ̀ tó fẹ́ gbà wò nílẹ̀ tí fúlàní fẹ́ gbà gbogbo ẹ̀yin bàbá yẹn wá ń fò jáde ẹ wá ń sọ̀rọ̀ gbogbo ẹ̀yin bàbá tó yẹ kẹ́ ẹ mọ tututu la ilaha illallah ẹ lọ́mọ rí náà ni bẹ́ẹ̀ bá ní ọmọ rí ni ẹni kọ́ ló yẹ kẹ́ ẹ mọ tari síta yẹ kẹ́ ẹ mọ wáta wá sọ̀rọ̀ ó yẹ kẹ́ ẹ mọ tari àwọn ọmọ yín síta nígbà yàwó náà dìde bọ́tẹ́ ẹ lọ́mọ rí tẹ́nu ẹ tọrọ láwùjọ òun ló fà á tẹ́ fi ń jáde fúnra yín ẹ ń kó lẹ̀kẹ̀ sọ́rùn ẹ ti bóra tán ẹ wá ń sọ̀rọ̀ tó yẹ ká máa bá lọ́nu ọmọ kéékèèké òun la wá ń bá lẹ́nu ẹ̀yin àgbàlagbà ibi tó yẹ ká ti rí ọgbọ́n awárágọ̀ níbẹ̀ ẹ̀yin bàbá wa tó yẹ ká máa wò láríkọ́ṣe àwa ń wò yín níwò pé ṣàgbàlagbà dẹni ilé báyìí ẹ ẹ̀yin bàbá ọmọdé yẹ má sọ̀rẹ́ńdà fún yín kẹ take over ẹ máa ṣe nǹkan yín lọ ẹ take over ẹ máa ṣe nǹkan yín lọ gbogbo àwọn ọ̀dọ́ tẹ́ ń jáde nínú OPC nínú OPC lónìí tóníkálukú náà kàn bẹ́ jáde tẹ́ kàn bẹ́ jáde hmm, àánú yín ṣe mí ẹ wò rántí àtúbọ̀tán fúlàní múra ogun ẹ̀yin múra ẹjọ́ lórí social media ẹ̀yin ṣí ọ̀tẹ̀ kiri lórí social media Ìgbòho ló yẹ kẹ́ ẹ máa dojú ìjà kọ ẹ jọ̀ọ́ ẹ̀yin wà ní diaspora wàláhì àwọn fúlàní wọlé sílẹ̀ yorùbá ojoojúmọ́ ni wọ́n fi tírélà lòdù wọn wọlé kí ni wọ́n á ṣe gangan kí ni èròǹgbà wọn gangan kí làníyàn wọn gangan wàláhì azim ojoojúmọ́ ni tírélà ń wọlé sílẹ̀ yorùbá tó ń kó fúlàní wọlé ojoojúmọ́ ni tírélà ń wọlé sílẹ̀ yorùbá tó ń kó fúlàní wọlé everyday wàláhì súnmọ́ bíi láìláì èmi máa ń travel gan kò sí ọ̀sẹ̀ kan tí mi kì í travel mo máa ń travel gan mo tún ṣẹ̀ dé mi ni mo tún ṣẹ̀ travel dé ni lẹ́yìn ìgbà táwọn olè wá ká mi mọ́ tán gba gbogbo nǹkan mi tán gba fóònù tán gba gbogbo ẹ̀ mo tún ṣẹ̀ tún travel mo tún ṣẹ̀ dé padà ni èmi ń travel gan àwa tá a wà lórí express a mọ̀ pé ojoojúmọ́ ni fúlàní wọlé kí ni èròǹgbà àwọn tí fúlàní ṣe ń wọlé wá ní gbogbo wọn pùfù pé àwọn àwọn jù wá lọ àwọn pọ̀ jù wá lọ wọ́n wá ń da gbogbo àwọn ọmọ wọn ránṣẹ́ sílẹ̀ yorùbá kí lè rò pé wà nínú èròǹgbà wọn wọ́n ní bàbá Tinubu náà ti ní kẹ́ tulẹ̀ fún wọn kẹ́ fún wọn láàyè ẹ fún wọn lọ́gbà ẹ fún wọn ní ààyè kan máa ṣe gbogbo ṣe bó ṣe wù wọ́n ọmọdé yẹn kò fi wọ́n lẹ̀ kàkà kí gbogbo wa jọ jókòó ká fi ọ̀tẹ̀ lẹ̀ lásìkò yìí ká fi ìlara lẹ̀ ká fi inú níbí nílẹ̀ ká wá jọ jókòó ká jókòó sórí rántébù ká jọ sọ̀rọ̀ ọmọdé yẹn mọ́dẹ̀ pariwo ẹ síwájú kí n tẹ̀lé yín ló ń sọ kò ní kẹ́ ẹ jẹ́ kóun ó síwájú kẹ́ ẹ tẹ̀lé òun ó ní ẹ síwájú kí n tẹ̀lé yín ní sọ ẹ síwájú kí n tẹ̀lé yín ẹni tàìtẹ́ bá ti pè mí máa dá yín ló ẹ̀yin bàbá kò lóun lóògùn kò lóun lágbára kan tẹ́ ẹ̀ ní amọ̀ lágbára jọ máa dé yẹmọ lọ ẹni kí lọ́ máa dé yẹmọ sì ṣe ẹni kí ló ṣe nǹkan tí bàbá ti ṣe tí bàbá ti ṣe bàbá ti ṣe gbá bàbá ti ṣàwo bàbá ti ṣe kíní kan bàbá ti ṣe kíní kan ntọ́mọdé yẹmọ́ ṣe ni gbogbo wa ò lè gbàgbé tí bàbá ṣe àwo òrí ntọ́mọdé yẹmọ́ ṣe ni ò náà lè gbàgbé ẹ wá jẹ́ kí n sọ ọ̀hún kan fẹ́yìn bàbá yẹn kí n tó máa lọ gbogbo ẹ̀yin bàbá àtẹ̀yin brothers tẹ̀ ń jáde tẹ̀ ń gbèjà bàbá wa rẹ̀ ẹ mọ́ gbèjà bàbá wa rẹ̀ bàbá wa rẹ̀ tó jẹ́ ara wọn gbé ẹ̀yin ni kẹ́ ẹ ronú ọjọ́ ọ̀la yín bàbá wa rẹ̀ ti débi tí ẹ máa ń dé nínú ayé bàbá wa rẹ̀ ọ̀nà kakanfò wọ́n ti débi tí èèyàn máa ń dé láyé kò síbi gíga tí tún máa ń fẹ́ kó ń dé láyé ààrẹ ti débẹ̀ a kì í gbà kàtà lọ́wọ́ akíta abáyẹ̀yìn àgbàlagbà ṣe mọ́ pòwe ààrẹ ti débi tí máa ń ga tán láyé ibi tí yẹn máa ń ga dé láyé tó máa ń pa àmọ́ ti ga tán ààrẹ ti wà níbẹ̀ ẹ̀yin ní kẹ́ ẹ ronú ọjọ́ ọ̀la tí bẹ́ẹ̀ náà ṣe fẹ́ ga láyé ẹ̀yin ní kẹ́ ẹ ronú ọjọ́ ọ̀la tí yìn bó lọ́jọ́ ọ̀la tí yìn náà ṣe fẹ́ rí ọjọ́ ọ̀la ààrẹ ti dà ààrẹ ti níláárí ààrẹ ọ̀nà kakanfò tèmi wọ́n ti níláárí wọ́n ti dé èèyàn wọ́n ti rí bá ti ṣe wọ́n ti rọ́nà gbogbo orúkọ wọn ò lè parẹ́ ní bàbá tẹ̀ ń jáde bàbá wa bàbá abóra abóra mọ́ níwà abúramọ́ mọ̀rọ̀ sọ abúramọ́ ní làákàyè ǹjẹ́ ṣé ntẹ́yìn fẹ́ kọ́lẹ̀ nínú isu ilẹ̀ tí ń kọ yìí ẹ̀yin náà lẹ́ ń sọ pé ntí ààrẹ ti ṣe isu ò lè gbàgbé ààrẹ ẹ jẹ́ ń bèrè lọ́wọ́ tí ń ṣe isu ìtẹ́yìn kọ́lẹ̀ yìí lẹ fẹ́ káwọn èèyàn ó mọ sọ lẹ́yìn tẹ́ ẹ bá lọ tán ààrẹ ti kọ́sùtù ilẹ̀ lọ́tọ̀ ẹ̀yin náà ò dẹ̀ sáré kẹ́ kọ́sùtù tó dálẹ̀ gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ́yìn náà jáde èmi ni secretary bàbá rẹ èmi ni workers bàbá rẹ èmi ni mo ti wà pẹ̀lú wọn láti bí twenty years èmi ti kíníkan kíníkan ẹ̀yin náà kọ́ history lélẹ̀ ààrẹ ti kọ́ history re tiwọn lẹ̀ ẹ̀yin náà sáré kẹ́yìn náà rí history re kọ́lẹ̀ ẹ sáré kẹ́ rí history re kọ́lẹ̀ kẹ́ ẹ bá lè lábọ̀ rẹ̀ history tó máa dé yẹmọ́ kọ́lẹ̀ yìí gbogbo àgbáńlá yóò ní gbàgbé ẹ̀ ẹ sọ country wo ló wà lénìí tí wọn ò ti mọ ẹni tí wọ́n pè ní Sunday Igboho tí wọn ò ti máa dákọ Sunday Igboho nínú news wọn ni o àbí nínú ọ̀rọ̀ wọn kò sírú kọ́ńtì tó lè dénú ayé lónìí tí wọ́n á dákọ Sunday Igboho tí wọn ò ti gbọ́ ọkọ yẹn rí history wo lẹ́yìn fẹ́ kọ́ lẹ̀ gangan history wo lẹ fẹ́ kọ́lẹ̀ fáwọn ọmọ yín ṣé tẹ fẹ́ kọ́lẹ̀ fáwọn ọmọ yín náà ni pé ẹ ṣàfẹ́ bá ti gbòó jẹ́ ẹ fẹ́ jábọ́ ẹ ń sọ̀rọ̀ aburú sí ẹ ń fẹ́ yẹ̀yẹ́ ẹ fẹ́ downgrade ẹ̀ gbẹni tọ́lọ́hun gbé dìde tẹni kò ṣubú bí ó ṣe ewa ṣubú yóò ṣojú olúwa ẹni tọ́lọ́hun ọ̀rọ̀ iṣẹ́ tọ́lọ́hun ti parí nígbòho ẹtì tí kò tì ẹtẹẹtẹ kò tẹ ẹmu mu kọ ẹrí mú ẹfàáfà kò fà ó jẹ́ kí ẹ mọ̀ pé ní sọ̀rọ̀ lára ẹ̀ history wo lẹ fẹ́ kọ ọ lẹ̀ gbogbo ẹ̀yin bàbá àgbàlagbà tẹ̀ ń jáde lórí social media ń sìn tó jẹ́ kí ẹ jẹ́ àríkọ́ṣe rere fáwọn ọmọ yín àríkọ́ṣe ìbànújẹ́ lẹ jẹ́ fún wa o gbèdé tó yẹ ká máa gbọ́ lẹ́nu yín òun là ń gbọ́ lẹ́nu yín o òun kọ́ là ń gbọ́ lẹ́nu yín o ẹ̀yin àgbàlagbà láyé àtijọ́ àgbàlagbà ló máa ń pèpè peace àgbàlagbà ló máa ń pèpè fún ìpéjọ àlàáfíà láyé ìgbà yẹn àwọn bàbá wa máa ń pèpè fàlàáfíà ni ẹ̀yin àgbàlagbà sí yẹn ẹ̀yin ò wá pè fàlàáfíà mọ́ ẹ wá ń pè fún ẹ ń pè fógun ẹ ń pè fún jà ẹ ń pè fọ́tẹ̀ ẹ ń pè fún inúnibí ni ah! ayé mọ̀ ti dorí kodo ẹ wá pè fún kó dáa mọ́ ẹ pè fún kó dáa mọ́ kó bàjẹ́ lẹ wá ń pèpè fún kó dàrú tó bá lè dàrú lẹ wá ń pèpè fún ẹ̀yin bàbá àgbàlagbà ah! ó mọ̀ ṣe mí láàánú o tí n bá wo program bàbá yẹn báwo mi àdè máa bọ́ lójú mi pé ṣé èèyàn náà ni bàbá yìí. ẹ wá jẹ́ kí n sọ̀rọ̀ ọgọ́ fún yín kí tó máa lọ. gbogbo ẹ̀yin tí wọ́n fún ní ọ̀dà kẹ jáde sórí social media á sì pé kẹ wá já ọmọdé yẹn mọ bọ́. wàláì mo búra fún yín pẹ̀lú orúkọ ọlọ́run àwa tá à ń agitate fọmọdé yẹn mọ ẹ ò lẹ́mìí wa inú ká sọ̀rọ̀ tọmọ adéyẹmọ bá tú wàhálẹ̀ fún yín ìtí àwọn kankan àwọn kankan nu wá ń sọ tẹ́ ẹ sọ pé gbòó ló tì wọ́n jáde ìgbowó òkan kì í rán wá ń ṣẹ́ kì í rán nìkankan síta. ìgbowó kì í rán anybody síta wàlá ìsúnmọ́bi láìláàsì ẹni tẹ́ bá tí bá ń jáde fúlegifúlegi ìgbowó kọ́ ní ràn o nínú àwọn ọ̀rọ̀ tí gbòó máa ń jẹ́ kó yé wa ní kẹ́ mọ́ bu àgbàlagbà ẹ̀ mọ́ rẹ̀ anybody fín èmi náà ti ṣe bẹ́ẹ̀ rí àmọ́ mo ti tọrọ dáríjì ẹ mọ́ rẹ anybody fín ẹ ṣe pẹ̀lú ẹ̀tọ́ ẹ sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀tọ́ gbogbo àwọn tẹ́ẹ̀rí tí wọ́n fún yín lésì pẹ̀lú àwọn fídíò tẹ́ ń ṣe jáde yẹn àwọn àwa tá ń tara àwa tá àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ọmọ Adéyẹmọ tí wọ́n ń tara tí ọ̀rọ̀ tí wọ́n ò lè rí ara gba ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ sí ọmọ Adéyẹmọ sí wọn ò lè rárá gbà á àwọn ni wọ́n ń jáde yẹn àwa tá a lè rárá gbà á díẹ̀ ẹ̀yin pa afọwọ́lẹ́rìn à ń ìgbà tí Saheed Ire jáde ju òní ní gbogbo ẹ̀yìn bàbá yẹn tó tọ́ dẹ̀ ni gbogbo àwa tájọ́ mọ kéékèèké nínú fíìmù tá a agitate fún Yorùbá nation yẹn wàláì gbogbo ẹ̀yìn bàbá yẹn tá a bá mú yín sọ́wọ́ ẹ̀ ní bọ́ tá a bá ṣe sú àárín ọ̀sẹ̀ tá a bá ṣe sú kọ̀ọ̀kan fún yín ká máa jáde lọ́sẹ̀ àti ká máa jáde everyday láàárín ọ̀sẹ̀ kan kí n jáde fọ́sẹ̀ kan kí Saheed Ire jáde kí Mr Wisdom jáde kí gbogbo wa máa jáde lẹ́yìn ọjọ́ kọ̀ọ̀kan fún yín báyẹn wàláì tààlà tá a bá mú yín sọ́wọ́ ẹ máa wọ kó mà ni ẹ ní bọ́ wà láì but àwa ti wo a ti ń wò yín níwò wípé àgbà tí ò lè tólé àgbà tí ò lè tí ẹni tí ò tiẹ̀ rí inú ilé ti ẹ̀ tò ẹ̀yin bàbá tẹ̀ ń ná ìyàwó yín nínú ilé ẹ abẹ́mọ̀kọ́ àti béèrè nípa sítórí yín gan-an àti wádìí yín ẹ̀yin bàbá tẹ̀ ń lù ìyàwó yín nínú ilé ẹ̀yin bàbá tó yẹ pé àwọn ìyàwó yín gan ò jẹun ẹ̀mẹ́ta lójúmọ́ ẹ̀yin bàbá tó yẹ pé ẹ ti fi okó bàdúgbò jẹ́ ẹ ti lọ fi ẹyin bàbá tẹ́ ẹ fi rùkẹ̀ rẹ̀ tẹ́ ẹ fi tẹ́ ẹ fi ilẹ̀kẹ̀ tẹ́ ẹ kó sọ̀rọ̀ tẹ́ ẹ fi lọ ń dó ìyàwó níyàwó gbogbo ẹ̀ ló pákéjì yẹn ló ti wà lọ́wọ́ wa bọ̀ tá àti ìṣètò tá a fẹ́ jáde fún yín tó wọ́n má dé yẹn mò fún wa lọ́dà ká jáde fún yín tí gbòó bá fún wa lọ́dà ká jáde fún yín ẹ nà ẹ mọ bọ́ ilẹ̀kẹ̀ sílé ni ẹ nílé wọ̀ mọ́ wàlá ìsúmọ̀bì láìláàzì ẹ nílé wọ̀ mọ́. sẹ́yìn tẹ́ ẹ lọ kó lẹ̀kẹ̀ sọ́run fi dóyàwó níyàwó ẹ̀yin tẹ́ ń pàdé ìyàwó níyàwó lọ́tẹ̀ẹ̀lì pẹ̀lú lẹ̀kẹ̀ lọ́rùn ọlọ́run pè yín dá sọ́rọ̀ ọlọ́run ò pè yín dá sọ́rọ̀ ẹ̀dẹ̀ pinra yín sá ẹ̀dẹ̀ pin ẹ̀dẹ̀ pin ẹ̀dẹ̀ pinra yín wá sórí social media ẹ wá rò pé Ìgbòho lẹ fẹ́ fẹnu jábọ́ Ìgbòho lẹ fẹ́ fẹnu bà tiẹ̀ jẹ́ ìfẹ́ Ìgbòho lẹ fẹ́ yẹ̀yẹ́ lẹ fẹ́ fi ṣẹ̀sín ẹ̀sìn yín bẹ lọ́wọ́ ọmọ aráyè gbogbo àwọn ìyàwó àwọn ìyàwó níyàwó tẹ́ ẹ lọ ń dó gbogbo ẹ̀ la mọ history ẹ̀ tó wà lọ́wọ́ wa àti gbọ́ story ọlọmọmọ mú wa orí social media ẹ mọ̀ ya wèrè gan-an kọ́mọ̀ tí ì rí pé bóyá ẹnìkan tako olólùfẹ́ wọn ni ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n máa private chat nọ́mbà sí pé bàbá tó ń sọ̀rọ̀ yẹn báyìí ló ṣe jẹ́ báyìí ló ṣe rí báyìí ló ṣe wọ́n báyìí ló ṣe mọ ó ṣe báyìí gbà kan báyìí ó ṣe á sáré download ẹ̀ ìgbà tí mi àti bàbá kan jà tí bàbá yẹn ń gbé tí bàbá yẹn ń gbé tí bàbá yẹn máa ń gbé àfọ̀ṣe wá fún kó tó gbé owó ṣìláàpù wá sórí social media yóò tó wá ń ṣìpè fún mi ẹsẹ̀kẹsẹ̀ làwọn èèyàn ń pè mí wọ́n dá lóòdù gbogbo gbèsè ayé láti bọ̀ tó ti bẹ̀rẹ̀ gbèsè ayé tóbi tó bá dé wọ́n sáré dá lóòdù ẹ̀ fún mi ni tí n bá gbérú ọ̀rọ̀ tí mo gbọ́ nípa bàbá yẹn jáde ńgbà yẹn yóò wọ kóma ni. bọ̀tà wa máa ń fi ìjẹ́ ọmọ àgbà tá a jẹ́ a máa fi ń tó àwọn ò wá níwà pé ká wá ba ìjọmọlúàbí ìyàn jẹ́ àwọn ò wá níwà wípé àwọn ò wá sórí social media níwà pé ká wá ba tèèyàn jẹ́ àbí ká wá da tèèyàn ká wá ba ìjọmọlúàbí yín jẹ́ kí ló tẹ̀yìn ń jáde láti ba ìjọmọlúàbí ọmọdé yẹmọ jẹ́ tí ọmọdé yẹn bá tú wálẹ̀ sí wà láì fíìmù tó gùn ní ẹ ò ní rí wò nítorí gbogbo àwọn ìyàwó ìyàwó tẹ̀ ń dó gbogbo ẹ̀ láti mọ̀.